wákà yìí bàbá wa Sheikh abdullahi abdulsalam oyèwọlé azakawe àwọn ni wọ́n hun wákà yìí ní ọdún 2018 stroke 2019 nígbà tá a ṣe ayẹyẹ ìfẹ́ lágbà hun láti fi ṣàdúrà fún gbogbo fẹlágbà a sì dúpẹ́ pàdúà náà gbà torí láti ọdún náà títí di àkókò yìí tí ń ṣe twenty twenty one to twenty twenty two òkè òkè ní fẹlágbà ń lọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìfẹ́làgbà tí àtijọ́ ń bára wa bọ̀ látọdún náà títí ti ọdún tàwa náà yìí a wa. Ẹ dákun, ẹ jẹ́ ká jọ gbárùkù ti ìfẹ́ lágbà. Ká rí dájú pé ayẹyẹ ìfẹ́ lágbà ti 2022 tí ń bọ̀ yìí, ẹ jẹ́ ká ṣe kó yẹ wá. Kò sí ǹkan tí ń jẹ́ ìfẹ́ lágbà kọjá àwọn ọmọ ẹgbẹ́ ta wà níbẹ̀. Bàbá wa Alkaosaji, a kí yín dáadáa. Mo fi ti náà kí mi tí mo jẹ́ igbákejì yín. Èmi àfáàrí yóò àgbáyé mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà o. ayé ọlọ́run má jẹ́ ó dàrú ọ̀rọ̀ ìlànà ọlọ́run má jẹ́ ó. ẹ̀jẹ̀ dákun ẹ̀jẹ̀